ọlọ́run ọba tí ó dá wa tí ó dẹ̀ ń dáàbòbò wa tó ń ṣe ìjẹun lórí wa ọlọ́run ọba yìí lọ́ba dúpẹ́ fún lórí àwọn orin tí ọlọ́run ọba àlékẹ́ láti fún wa ọlọ́kọ̀ ọ̀jọ̀ eléyìí tí a mà lórí nínú ẹ̀ àtẹlẹ́yìí tá a mà lórí nínú ẹ̀ gbogbo àwọn orin ìpátá àdúgbò fọlọ́wọ́n ọba lórí àwọn orin náà àyìn ọlọ́wọ́n ọba náà ẹ̀yẹ bó ti tọ́ sí ọlọ́wọ́n ọba àjẹ́rìí pé ọlọ́wọ́n ọba yìí nìkan òun náà ló tọ́ láti máa fún níjọsìn àjẹ́rìí pé kò tọ́ láti wá orogún fún ọlọ́wọ́n ọba nínú ìjọsìn àtijọ́rí bá nàbì sallallahu alayhi wa sallam ẹrú sí ọlọ́wọ́n ọba ni òjíṣẹ́ ọlọ́wọ́n ọba ni àlékún ìkẹ́ ọlọ́run ọba àti ìrajẹ́njẹ́ tán ọlọ́run ọba kọ́mọ bá nàbì sallallahu alayhi wa sallam àti àwọn aráàlú ànàbì sallallahu alayhi wa sallam àti àwọn sọ̀hábà nàbì sallallahu alayhi wa sallam àti gbogbo olùrìn ọjọ́ náà nàbì sallallahu alayhi wa sallam títí di ọjọ́ gbọdọ̀ kìyàmà. lẹ́yìn náà kíra wa ní kíkí islam. islam tí ó túmọ̀ sí pé àlàáfíà ọlọ́run ọba ìkẹ́ ọlọ́run ọba àti ìrajẹ́jẹ́ sọ ọlọ́run ọba kí wọ́n bá ẹnìkọ̀ọ̀kan wa. àlàyé tá à ń bá lọ òun náà ní ọ̀rọ̀ ìdájọ́ bídà nínú ẹ̀sìn Islam ìdájọ́ bídà nínú àgbọ́yé àwọn ahlu sunnati wal jama'a àti nínú àgbọ́yé àwọn alkhawari òun nìkan tí a ń gbé yẹ̀wò pẹ̀lú àwọn ẹ̀rí eléyìí tó fẹsẹ̀ múlẹ̀ láti àsìkò ànábì sallallahu alayhi wa tó fi di àsìkò tí a wà yìí. nítorí pé ọ̀rọ̀ bídà yìí ọ̀rọ̀ kan jẹ́ pé àwọn kọ̀wárì wọ́n sá sí abẹ́ rẹ̀ láti máa pe àwọn mùsùlùmí ní kèfèrí wọ́n sá sábẹ́ ọ̀rọ̀ yìí nítorí àti máa gbé ìdájọ́ kèfèrí lé àwọn èèyàn lórí sórí tó rẹ̀ ló jẹ́ pé agbọ̀rọ̀ yanjú àgbọ́yé ahlu sunna lára àgbọ́yé àwọn alkọ̀wárì torípa àwọn kọ̀wárì jù wọ́n yìí àwọn jàbátà àti àwọn ọmọlẹ́yìn rẹ̀ yìí àwọn náà ń pera wọn ní ahlu sunna wọ́n dẹ̀ ń jẹ́ kó yé wọ́n dẹ̀ fi rìn lẹ̀ wípé táwọn ń sọ yìí òun gẹ́gẹ́ ni àkídàtu ahlu sunna sílẹ̀ bá lọ́jọ́ ká máa mú àwọn ẹ̀rí wá láti jẹ́ pé wáyé pé nǹkan yìí o kì í ṣe àkídà ahlu sunna wal jamaa. naam ẹ̀rí tí a ṣàlàyé gbẹ̀yìn òun náà ni ẹ̀rí Ali رضي الله عنه علي بن أبي طالب àwọn àlàyé tó wá látọ̀dọ̀ rẹ̀ tó jẹ́ pé wà wípé bídà o kò ń ṣe gbogbo Islam kò náà ń ṣe gbogbo bídà òun di kèfèrí. àti Abdullahi tira sunanu darimi ah, nípa àwọn ashabul halqa àwọn tí wọ́n jókòó lásìkò abdullahi bin masaudi tí wọ́n ń ṣe àzíkiri lápapọ̀ tí wọ́n dẹ̀ ń fi òǹkà tó fi ń ṣe àzíkiri náà tí wọ́n lo ọmọ níka wọn tí wọ́n lo àwọn nǹkan míì láti fi ṣòǹkà àwọn àzíkiri. náà ilé báyìí a ti ṣàlàyé ẹ̀. ní tó sì jẹ́ ẹ̀rí nínú ọ̀rọ̀ náà àti fàyọ. nítorí pé Abdullahi bin Mas'oud ó lè má àwọn wọ̀nyí lórí iṣẹ́ tí wọ́n ń ṣe. àmọ́ tó ń ti bẹ́ẹ̀ Abdullahi bin Mas'oud ò fún wọn nídàájọ́ pé wọ́n ti di kèfèrí. Abdullahi bin Mas'oud ó dẹ̀ jẹ́ pé wáyé pé àwọn wọ̀nyí ò iṣẹ́ bídà ni wọ́n ń ṣe wọ́n dẹ̀ ti ṣe bídà àbáyẹn tóra sọ fún wa pé innakum la'ala millati hiya ahda min millati nabiyyi sallallahu alayhi wa sallam abdullahi bin mas'ud sọ pé dájúdájú orí ìlànà kan lẹ́wà yìí tó yàtọ̀ sí ìlànà nabi sallallahu alayhi wa sallam tẹ́yìn tí ń lérò wípé ẹ mànà ju anabi sallallahu alayhi wa sallam lọ. ẹ rí i pé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó lé ní ọ̀rọ̀ èèyàn tíyàn ti jọ fa ọ̀rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tíyàn wá ń fún nídàájọ́ ni. nítorí pé gbàtàdúrà bin Mas'ud dọ́dọ̀ wọn tó bẹ̀rẹ̀ sí máa ṣàlàyé àwọn nǹkan wọ̀nyí fún wọn àwọn náà dákẹ́ àwọn náà bẹ̀rẹ̀ sí máa mórí ti ṣe àwọn ìrújú ibi Abdullahi bin Mas'ud àníyàwó dá ẹ Abdullahi ilé Abdullahi bin Rahman nǹkan báyìí fi ń ṣe nǹkan báyìí Abdullahi bin Mas'ud fi ń sọ fún wọn bẹ́ẹ̀ pé innakum la ala millatin hiya ahda min millati nabiyyi sallallahu alayhi ojú ọ̀nà mi lẹ wà yìí tó yàtọ̀ fojú ọ̀nà nàbì sallallahu alaihi wasallam tẹ́ẹ̀rù wípé ẹ̀mọ̀nà jíjọ́ ọ̀nà nàbì lọ. tàbí kọjá sí kébẹ̀ ṣe wà yìí ẹ̀dí ń sílẹ̀kùn àánú báyìí. sotó ti gbogbo àwọn ọ̀rọ̀ yìí eric abdullahi bin masoud kò pò wọ́n ní kéferì bal àwọn tẹ́ẹ̀rí wọn ó fi rinlẹ̀ fún wọn. ló sọ wípé abdullahi bin masoud fi sọ fún wọn wípé wà á alla yadhi'a min hasanatikum shay'un pẹ́mi fi yín lọ́kàn balẹ̀ o wípé kò sí kankan tí ó ráre nínú àwọn sẹ́ẹ̀rí yín sí ẹtì síwájú lọ sọ́dọ̀ ọlọ́run ba sọ̀rọ̀ ìbáyìí jẹ́ kó yà pé tó bá jẹ́ pé kéferì ni wọ́n iṣẹ́ wọn yẹ kó ráre iṣẹ́ wọn yẹ kó bàjẹ́ nítorí pé kúfúrú àti ṣírkù ńkọ́ o mọ̀ ń bàṣẹ́ jẹ́ ni síwájú sàlàyé àwọn eléyìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ sọ̀rọ̀ tó kù tá a fẹ́ sàlàyé lónìí pẹ̀lú gbọ́lọ́run ba òun náà ni ọ̀rọ̀ abdullahi ibn umar radiyallahu anhu abdullahi ibn umar ìkan nínú àwọn fuqahaa sahaba ni ìkan nínú àwọn olùmọ̀ nínú àwọn sahaba nabi sallallahu alayhi wa sallam òun náà ni abdullahi ibn umar ìkan nínú àwọn àgbàlagbà sahaba ni nítorí pé ipò abdullahi ibn umar nínú islam ipò tó ga ni ipò ní ẹbí máa ń ma àgbàlagbà sọ̀hábà sí ọmọ kékeré sọ̀hábà kì í sọjú orí bí ipò wọn bá ti ga tó nínú ẹ̀sìn bẹ́ẹ̀ ni wọ́n ti máa ń tò wọ́n sí inú ìjágbàlagbà sọ̀hábà àbí ìjẹ́ ọmọ kékeré sọ̀hábà. so abdullahi bin mas'ud ah, abdullahi bin umar radiyallahu anhu orí àwọn bíjà kan láti kó tiẹ̀ náà tọ́jẹ́ sí pé abdullahi bin mas'ud abdullahi bin umar jẹ́ ìjẹ́ pé wọ́n pé nǹkan táwọn yìí ń ṣe yìí tó ń ti bẹ́ẹ̀ kò fún wọn nídàájọ́ pé kèfèrí ni wọn. a dẹ̀ rí bídà lásìkò Abdullahi ibn Umar náà ègé iná tó fún nídàájọ́ pé kèfèrí ni. eré náà máa jẹ́ kó yọ ayé pé àṣẹ ojú àti ọwọ́ tí àwọn sọ̀hábà máa fi mú bídà ó yàtọ̀tọ̀ síra wọn. àgbọ́yé àwọn sọ̀hábà lórí bídà ajẹ́síbẹ̀ kìí ṣe pé ìdájọ́ kankan náà ni wọ́n gbọ́yé pé ń bẹ fún bídà. àrí bídà láyé àwọn sọ̀hábà tán gbà tí tí abdullahi ibn umar báyìí pé bídà yìí o kìí ṣe bídà tó gbẹ̀ẹ́ e jáde islam a sì rí bídà abdullahi ibn masoud abdullahi ibn umar náà ìgé tó yẹ kó gbà kó gbẹ̀ẹ́ e islam o làbí sọ pé bídà o ìdájọ́ méjì ló mú eléyìí tó e jáde ń bẹ tí islam. káàkọ́ mú ẹ̀rí kan wá ná látọ̀dọ̀ abdullahi ibn mas'ud abdullahi ibn umar radiyallahu anhu hadith mọ̀dáka yìí wà nínú sahihu muslim hadith yìí ó wà nínú sahihu muslim nígbà tí abdullahi ibn umar radiyallahu anhu lásìkò rẹ̀ torí àwọn kan nínú mọ́sálásí náà Ah, abdullahi ibn umar radiyallahu anhu orí wọn tí wọ́n yan sọ̀látù duha wọ́n yan ìrun duha tá a máa ń yàn yẹn tá a máa ń kí yẹn wọ́n wá ń kí nínú nínú mọ́sálásí. wọ́n ní qala mujahid mujahid ó sọ wípé dakhaltu ana wa irwatu ibn zubair al-masjida mujahid ní èmi àti ẹrùwà ọmọ zubair àwọ mọ́sálásí àwọn méjèèjì àti mujahid ní o àti ẹrùwà tó ibùn zubair ní o àwọn méjèèjì jẹ́ ọmọ kéwù abdullahi ibùn umar wọ́n láwọn méjèèjì wọnú mọ́sálásí فإذا عبد الله ابن عمر مستند إلى حجرة عائشة رضي الله عنها أني أبا عبد الله بن عمر أبا أبا بن مسلاسي tó fi ìhà lé tó fi ẹ̀yìn lé yàrá Aisha radiyallahu anha ó fẹ́ ẹ̀yìn lé yàrá Aisha nínú mọ́sálásí ànáyì sallallahu alaihi wasallam adẹ̀tí máa pé yàrá Aisha ó já sínú mọ́sálásí ànábì sallallahu alaihi pé àhàdí oríṣiríṣi àhàdí láàrin mẹ́fà tẹ́lẹ̀ a máa narí a máa yọrí jáde láti mọ́sálásí bọ́ sínú ilé tí ó sọ fún káyíjà bí káyíjà máa báwọn yàrá ẹ̀rọ fún sí yàrá rẹ̀ tí wọ́n fi yàrá rẹ̀ máa já sí mọ́sálásí fúnra rẹ̀ bí ó tọrọ wọ̀. ẹ̀rí pé ojúbọ̀ sí wíńdò yàrá Aisha ó já sínú mọ́sálásí ni ànábì ó fi yọrí láti inú mọ́sálásí ńgbà mí tí wọ́n narí sí yàrá Aisha. so inú ibi ògiri yàrá yìí Abdullahi bin Mas'ud fẹ̀yìntì Mujahid àti Urwa náà sọ bẹ́ẹ̀ o Wa الناس في المسجد يصلون الضحى ó nígbà tá a báyìí dé nínú mọ́sálásí náà abátúbà abátúrí àwọn èèyàn kan tí wọ́n ń kí ọ̀n dùhà abdullahi bin umar wà nù mọ́sálásí ó jókòó ògiri yàrá aisha àwọn tó wá rí àwọn èèyàn míì náà nù mọ́sálásí náà ègé àwọn yẹn sọ̀rọ̀ ha. wọ́n ń kí wọ́n ní faqulna àwa sọ pé ma hadhihi as-salah ilẹ̀ abdullahi ibn mabinu umar irú òun làwọn eléyìí kì í faqala bid'ah ó ní bid'ah ni wọ́n ń ṣe kí lè abdullahi ibn umar sọ ó ní ni wọ́n ń ṣe kiri bid'ah ni wọ́n ń ṣe eléyìí báyìí ó wà nínú sahihu muslim tó ń jẹ́ pé Abdullahi bin Umar wà nù mọ́sálásí ó dẹ̀ rí tí àwọn èèyàn yìí ń kí sọ̀látù dúhà Abdullahi bin Mas'ud dá ìjòkó síbẹ̀ òun wò wọn ọba wọn já sí òun fẹ̀yìn ti ògiri yàrá Mujahid àméjì wá wọlé wọ́n wá rí abdullahi bin mas'ud umar tó jòkó tó fẹ̀yìn ti ìgànnà yàrá aisha wọ́n rá wọn tí ń kírun wọ́n kí àwọn tí ń kírun buha wọ́n wá bí abdullahi bin umar léèrè pé kí náà ń ṣe yìí ó ní bí dáàni. wà má tó ń ti eléyìí báyìí abdullahi bin umar lé wọn jáde kó nu mọ́sálásí nínú mọ́sálásí ànábì ni o. bẹ́ẹ̀ ni abdullahi ibn umar sọ pé wọ́n ti di kèfèrí pẹ̀lú kàtà ṣe yẹn ẹnu pé abdullahi ibn umar rí pé ah, bíbí àlàmọ́ eléyìí ṣe èmi oníbà wọn dá sọ ewu owó tí abdullahi ibn fi mú irú kàtà ṣe yẹn ẹ rí pé ìgbà tán bílẹ̀ rẹ̀ ló tó sọ̀rọ̀ pé kí ni wọ́n ń yìí ó ní bídà ni ó túmọ̀ so kò ẹ̀jẹ̀ ní ìdíkà ẹ̀jẹ̀ máa fún ìdájọ́ ìdájọ́ kan tó le lọ́dọ̀ ara wa táwọn wa máa gbá àwọn ẹ̀rí jọ papọ̀ mọ́ra wọn àti bí ẹni wípé nǹkan yìí nígbà pé kò ti ẹ̀sẹ̀lẹ̀ lójú àwọn sàhábà kárí bá ṣe lò pẹ̀lú ẹ̀. eléyìí báyìí màá ní padà mú ẹ̀rí látọ̀dọ̀ o tí ó jẹ pé wáyé pé sí ké yẹ ni pẹ̀lú jẹ́ tó ń ṣe yìí ma fún wa lẹ́rìí nítorí mo konyewa jẹ́ pé mo fẹ́ kó yé wa yí pé ẹ ká wo ọwọ́ tí Abdullahi bin Umar tó fi múru bídà yìí tó ìjẹ́ ṣe ṣe ju ẹ̀ fi ń ṣe ẹ mú mi wá nínú sahihu Muslim èjé ká tún ọwọ́ Abdullahi Umar tó fi múru irú mi nínú ojú pé àṣẹ ìdájọ́ a máa síra wọn. tẹ́wọ́n kí ń jọ́nà lọ́wọ́ yẹn ṣé ká kírun sọ̀látù dúhà ṣé bídíà ni ká kírun sọ̀látù dúhà ni kálà ìǹtí ìmọ̀ ìǹtí Abdullahi ibn Umar ń pè ní bídíà kọ́ ni sọ̀látù dúhà nítorí pé sọ̀látù dúhà àwọn ẹ̀rí wá fún nínú súnà sọ̀látù awwabi ẹ́ sọ̀látù awwabi òun náà ni sọ̀látù dúhà àwọn ẹ̀rí pọ̀ lórí ẹ̀ dáadáa bẹ́ẹ̀ alimami Qurtushi rahmatullahi ta'ala Abu Bakr al nínú tí wọ́n tá pè ní alhawadith wal bid'ah wọ́n sàlàyé nǹkan tí abdullahi ibn umar tó gbà lérò pẹ̀lú bídà àtàn ṣe níbí báyìí wọ́n ní wa mahmaluhu indi wọ́n níbi tí a lè gbé hadith yìí sí lọ́dọ̀ tàwọn ẹ̀yin dẹ̀ mẹ́ta pè ní abubakar aturkushi almaliki tẹ̀mọ̀ pé irú àgbọ́yé àwọn èèyàn ó yàtọ̀ fún nǹkan tí jàbá tó wà bọ́ ta tí ó ní ọ̀rọ̀ tí nù. nígbà tó bá jẹ́ ọ̀rọ̀ tí nù? eléyìí tí wọ́n rẹ̀ fẹ́ sọ náà ọ̀rọ̀ tí ẹ náà nù àbí Sànẹ́bí lọ sí eléyìí tí wọ́n fẹ́ sọ nígbà tí wọ́n fọwọ́ gbá ọ̀rọ̀ ẹnìkan dà dígbó tó ní ọ̀rọ̀ nígbà téèyàn wá ya nǹkan téèyàn ti dín nǹkan ọ̀dààmú yàn á wàá fi ọ̀rọ̀ Abubakar At-Turtushi rẹ̀ àgbọ́yé rẹ̀ tí wọn àbá súnmọ́ sí ibi tí àìtẹ́wà kọ́ ààrẹ pé sílà tọ́ dáa tí wọn ìsọ fún apẹ́kàtàkàtà lọ́sọ àwọn amúwọ̀n tó yẹ pé ìròrí kọ̀wárí jì wọ́n fi ń tún hadith láíláí. Abubakar at wọn wà mahmadu wa indi ala ahadi wa jai wọn ní ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tí Abdullahi bin Umar sọ yìí wọn ní ọ̀nà méjì náà ni a lè gbọ́ yé sí imma annahum kanu yusalluna jama'atan imma kọjá sí pé in tí wọ́n ń ṣe ń jọ́nà lọ́hùn tí abdullahi ibn umar pè ní bídà òun náà ni kí wọ́n ń kírun duha yẹn ní jama'a yìí nítorí báwo ni abdullahi ibn umar ó ṣe pé salatu duha ní bídà tó sì lẹ́rìí látọ̀ náà nabi sallallahu alayhi wa sallam àbí ládùúgbò àwọn ẹ̀rí tó pọ̀ nínú bukhari muslim nínú àwọn sunan tó yẹ kó báyìí pé anabi sallallahu alayhi wa sallam kódà ó tún sọ abu hurairah ó dẹ̀ sọ oríṣiríṣi àwọn ahadith látọ̀dọ̀ yàwó Aisha àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ báwo la Abdullahi ibn Umar ṣe pẹ̀lú kan níbi dá so Sheikh uh, Abubakar Turtushi al-Maliki wọ́n ní ajẹ́ pé nítorí ẹ̀ imma annahum kanu yusalluna jama'atan imma kọjá sí pé wọ́n ń kí ní jama'a ni ló fi pè níbi dá níbi dá àtàǹṣe náà kọ́ ń kí ní jama'a wa imma annahum kanu yusallunaha ma'an afdhadan ala ayhati an-nawafil fi a'qabil fara'id tàbí kọjá sí pé wọ́n ń kí ní ẹyọ kọ̀ọ̀kan náà ni wọ́n ń kí lẹ́yọ kọ̀ọ̀kan kéré kó wọ́n ń kí ní jama àmọ́ àlàáhà ti nàwáfì wọ́n ń kí gẹ́gẹ́ bí àwọn bá ti máa ń kí àwọn nàwáfì sí àkọ́bí ọ̀rọ̀ ìlú àwọn nàwáfì ní tá a máa ń kí lẹ́yìn àwọn ọ̀run ọ̀ràn yẹn bẹ́ẹ̀ ni wọ́n ti ń kí wọ́n ní torí ẹ̀ ó sì ti kọjá pé àwọn nǹkan méjèèjì lọ́fà tí Abdullahi ibn Umar radiyallahu anhu tó fi sọ wípé ìkà tí wọ́n ṣe yìí o Ah, bídà ni so alhamdulillah mo rò pé a ti rí dẹ̀lí lórí báyìí wípé lásìkò abdullahi ibn umar náà a rí pé wọ́n ṣe bídà tí abdullahi ibn umar sì rí wọn tójú báyìí tí ó dẹ̀ gbẹ́dájọ́ kèfèrí lé wọn lórí wọ́n dẹ̀ bi wọ́n léèrè wọ́n dẹ̀ bi abdullahi ibn umar léèrè pé iṣẹ́ irú kí ni wọ́n ṣe ó ní bídà ni wọ́n ṣe ó gbẹ́dájọ́ bídà lé wọn lórí abẹ́ẹ̀kọ́ ni àti adẹ̀rí bó ṣe lò pẹ̀lú wọn. naam síwájú pé tí wọ́n mú àwọn ẹ̀rí mi wá àbí ẹjẹ́ mú àwọn ẹ̀rí mi wá ná tí ẹ̀jẹ̀ wá mú ẹ̀rí ẹ̀rí bíi tí Abdullahi bin Umar tó ti ríru bíi àka again tó sì fún nídàájọ́ kèfèrí bẹ̀tẹ́ ni kọ́kọ́ máa ẹ̀rí mi náà wá ibi tó yẹ kí Abdullahi bin Umar ó ti rí àwọn bíi àka tí Abdullahi bin Umar ò sì fún nídàájọ́ kèfèrí again yàtọ̀ fẹ́lẹ̀ tí mo mú wáyé. naam tí a bá lọ wo asaru kan asaru yìí wọ́n gbà wá látọ̀dọ̀ Abdullahi ibn Umar náà ni radiyallahu anhu ibn Abi Zamanayn nínú tírà àwọn tako ní usulu sunna ní page two hundred and eighty three abba asar kuma fẹ́ sọ yìí bẹ́ẹ̀ asar tó lálàáfíà dáadáa ni mo ní tabalawo kitaabu tabalawo tírà usulu sunna libni Abi Zamanayn abba ọ̀rọ̀ kuma fẹ́ sọ yìí bẹ́ẹ̀ page two hundred and eighty three. wọ́n ní قال أسد حدثني الربيع ابن زيد عن سوار آه ابن شبيب قال إسناده أثر يعني مكافوة بوشوا أثر عمتو سوان مسكاين وانا طيب حج النجدة الحروري في أصحابي أنا كان بيتان النجدة ẹni yìí kọ̀ọ̀rìjì ni nínú àwọn kọ̀wárìjì lọ́wà lásìkò àwọn sọ̀hábà ridwanullahi alayhim lásìkò àwọn abdullahi ibn umar àsìkò wọ̀nyí zubair ibn awam àti ọ̀pọ̀lọpọ̀ àwọn sọ̀hábà náà ń bẹ láyé ńlá yẹn tí wọ́n ń kọkùnrin ní najidatul haruri najida tọ́jẹ́ haruri tọ́jẹ́ kọ̀ọ̀rìjì ó wá ṣe hajj lọ́dún táwọn yìí fawada ibn zubair ọwọ́ ṣe mọ̀wádà pẹ̀lú Ibn Zubayr kí ló ń pè ní mọ̀wádà òun náà ni pé ìjọ méjì tí ìjà ń bẹ láàrin ara wọn wọ́n ń bára wọn jà wọ́n ń jawọ́ wọ́n ń jagun láàrin ara wọn láwọn àsìkò kan wà nítò ẹjẹ́ adógun dúró nítorí nǹkan báyìí tó ṣẹlẹ̀ ẹnìkan kan wá ẹjẹ́ adógun dúró lẹ́yìn tí nǹkan báyìí bá ti padà wá lọ nǹkan tá adógun dúró torí ẹ̀ tó bá ti padà lọ tán á tún padà máa kọ̀ntínú ogun ìgbà yẹn wọ́n nìkan àwọn fẹ́ ìmọ̀ ń ṣẹlẹ̀ dára lójú ogun tó ń gbà tásìkò hajj tó abdullahi najida alharuri ó fún àwọn zubair ibn awam pé ẹja dógun ti ń bẹ láàrin ara wa dúró tẹgbógun ń bẹ láàrin àwọn sọhábà ń yẹn àti àwọn kọwárì ọwọ́ ni ẹja dógun dúró ìtumọ̀ muwada ibn zubair ọba ibn zubair sàdéhùn wípé káwọn ọmọ jagun tásìkò hajj fasọ́lá haza bin nasi yauman wa laylatan ìgbà tó wá bẹ̀rẹ̀ tó wá dé hajj òun àti ibnu zubair náà wá ń kírun fáwọn èèyàn najida alharuri ìkọ̀rìjì àti ibnu zubair abdullahi ibnu zubair àwọn méjèèjì ni wọ́n ń kírun fáwọn èèyàn fasọ́lá haza bin nasi yauman wa laylatan ọjọ́ kan ọ̀sán àti ọ̀sán àti alẹ́ ọjọ́ kan ẹnìkan nu wọn ni ó kírun fáwọn èèyàn tó bá dijọ́ kejì ẹnìkejì ló tó kí tó bá dijọ́ kẹta ẹnìkan ló tó kí àwọn méjì ní sẹ́ńtì nìyẹn. فصلى هذا بالناس يوما وليلة وهذا بالناس يوما وليلة فصلى ابن عمر خلفهما ابن عمر وان كير لي عم يجي ابن عمر وان كير لي عم يجي فاعترض رجل فقال ọkùnrin kaka tako ibn Mas'ud ibn Umar ni ó wá sọ pé ya aba abdulrahman ilé baba abdulrahman àtúsọ́lì khalfa najdati al-haruri àtúsọ́lì khalfa najdati al-haruri ṣé ó máa kírun lẹ́yìn najda tọ́jẹ́ kọ̀ọ̀rìjì ni ó ń sọ fún abdullahi ibn Umar bẹ́ẹ̀ kí á ah, ó máa kírun lẹ́yìn kọ̀ọ̀rìjì onídídá ó máa kírun lẹ́yìn ẹ̀ẹ̀mejì Abdullahi ibn Umar sọ kọ́lá ibn Umar ibn Umar sọ pé idha nadu hayya ala khayril amal ajabna onídàbà pè wá sí pé ẹ máa sí sí olóore á dá torí iṣẹ́ olóore tá lè pè wá sí tá sì dá wọn lóhùn tábà wọn ṣe papọ̀ òun náà ní kíni o òun náà ní irun kíkí ìdánádú hayya ala khairil amal ajabna tábàkù wá pé ọyá ẹ mọ̀ bọ̀ ká iṣẹ́ olóore á dá wọn lóhùn wà ìdánádú hayya ala qatli ala wọ́n ní àmọ́ tábàkù wá lọ sí ẹjẹ́ lọ́ máa pààyàn ورفع بها صوته عبد الله بن عمر واقبون لسوكي فالوري إذا نادوا حي على خير العمل أجبنا وإذا نادوا حي على قتل النفس قلنا لا سبحان الله أريد عبد الله بن عمر من كيو لا يتعني يجي جاك Èyí tá a sọ nígbà ويصلي ويصلي لنا إمام فتنة وتحرج sọlọ bí léèrè bẹ́ẹ̀ pété àlè kírun lẹ́yìn àwọn oníbídà tí mo ní mamu Bukhari mo wá imam àti maftun wal mubtadi ẹ irú nǹkan iná ni Abdullahi ibn Umar náà ṣe Abdullahi ibn Umar máa ni ọmọ ni ìgbà a wá ń kírun tó ọ̀ma ni bíbá pé ìyẹn sọ pé bíbá yẹn yẹn ah, gbogbo à ọ̀mẹ́ni tó ń kiri yẹn ni kọ̀ọ̀rìjì ni ó ní bẹ́ẹ̀ ni mọ̀ mọ́ idha nadu hayya ala khayril amal ajabna wa idha nadu hayya ala qatlin nafs qulna la rafa biha sawta. ọkùnrin aláìmọ̀ká yìí tọ́wọ́ bẹ́ẹ̀ takò yìí kò lájọ́ dáadé ń ká ásáàrù yìí fún kò rí bọ́yọ́fù kankan kò rí kò rí kò rí sọ pé asari wà bọ̀ yìí ó mọ̀ pé ó rinlẹ̀ pé wọ́n ní à ẹ̀yin náà yìí ìdánájú ayé ara irú irú òun wọlé ń pè ó irú ru tọ́sọ̀ wọn kọ́ ń pèrú bí. sẹ́rù náà ó ní ká bá pè wá títí olóore ṣebí ń sọ̀rọ̀ ní pé ìdánájú ayé ara fẹ́rì làmẹ̀ tọ́ pè wá sí ni pé ẹ máa bọ̀ wá títí olóore kò tó pé tọ́ ń pèrú náà wọ́n sọ pé ayé ara fẹ́rì làmẹ̀ ó ní ah, irú irun wọlé lẹ́yìn ẹ̀ tí ma pẹ́ ó ní irun wọn náà pẹ́ bí. kí ẹ̀ sábà bẹ gba ẹ̀rí ká ń ká ẹ̀ mọ́ kọ́nà kó ìtumọ̀ wọ́ọ̀rọ̀ bí wọ́n ti ká ọmọ kọ́nà náà sọ̀rẹ́ndà ló kù. ọ̀rẹ́ wa yóò ní sọ̀rẹ́ndà ọ̀nà bí ó ti bọ́ ní ọ̀rọ̀ wákàtí wọn àní wọn ń pèrún bí kò gbọ́ dáadáa kò tẹ́tí ẹ̀ wọn àní wọn ń pèrún nítorí wọn sọ ni pé tábà ń pè wá sí sí olóore háyà ó ṣerí ọlọ́run sànúdé aláìmọ̀kẹ́ lọkùnrin ó kígbà ti lo háyà irun ni wọ́n ń pè kọ̀mọ̀ pé háyà wọ́n máa fi ń pè yẹn ni pé ọyá ẹja ṣe nǹkan báyìí tábà ní háyà bí náà ó ní ọyá já lọ ní jẹ́bẹ̀ tí wọ́n bá ti ní háyà bí náà wọ́n pè wọ́n sànú ọkùnrin dé ó ti jù. ó ti ya olódò jù bá nídìí so eléyìí báyìí ṣe kó wọ́n ń pèrún ìbùnú wọn bá rùn sọ fún wa ni pé tábà pè wá lọ síbi sí olóore gẹ́gẹ́ bí òun kíkí gẹ́gẹ́ bí àwọn àwọn tí olóore tó yẹ pé àlejò ṣe papọ̀ á dá wọn lóhùn á tẹ̀lé wọn ṣe àmọ́ tábà pè wá lọ síbi ká máa pààyàn á ṣe kí ni à ní tẹ̀lé wọn lórí ẹ̀. naam ah, eléyìí báyìí nígbà tí àwọn arákùnrin yìí tán fẹ́ takò tán fẹ́ takò asaru yìí lára nǹkan tó tán wà ní pé ah, Abdullahi ibn Umar tó jẹ́ sí wípé ó ń wá nàìjíríà káàkiri ó fẹ́ parí tóun ní ó tó wá bẹ̀rẹ̀ kírun lẹ́yìn nàìjíríà àwọn ẹni wọn gbá ah, ni o ah, ọ̀rọ̀ òótọ́ ni kọ́ àníṣọ fún wa pé asaru yìí wà dọ̀ yìí nítorí òfin lè sọ nìyẹn kéde pé wọ́n máa fi bígbà fún yẹn mú hadithu sọ̀híhù kan àti hadithu sọ̀híhù mi ọba fi ń gbárí ara wọn. bí mo bí lu náà ṣe máa ń ṣe yẹn bẹ́ẹ̀ náà gẹ́lẹ́ ni. àwọn méjì tó àbí méjì tó sọ̀híhù kò lè takora wọn nítorí o lè sọ fún wa a pé eléyìí báyìí ọ̀rọ̀ bọ̀ yìí nítorí àlè lò eléyìí tó wà sọ̀hí wù lálò àmọ́ méjèèjì wà sọ̀hí ọba fẹ́ máa forí ìkẹ́gbà kan kò takora wọn ìwọ lọ fẹ́ máa máa fi orí yáyà nígbà tó yẹn fi yáyà kùránì ìyẹn fi ń takora wọn ìyẹn mú hadith méjì ìyẹn fi ń takora wọn ìyẹn mú asaru méjì ìyẹn fi ń takora wọn irú àwọn nǹkan tó ń ṣe nìyẹn ṣebí abdullahi ibn abdullahi abdullahi ibn umar ṣebí ọ̀n wá nàìjíríà káàkiri ó pa tó báwo ló ti rọrùn tí nàìjíríà káàkiri tó pa tó tó máa kírun wá káàkiri yẹn àwọn ẹni wọn àwùjọ ni kò lè rí bẹ́ẹ̀ kò sí lè rí bẹ́ẹ̀ ẹ wá wá fẹ́ lò wípé abdullahi umar nàìjíríà káàkiri pa tabari hasan yẹn sìn taba ti kàn sìn ẹ wà rí pé ha àtọkùnrin yìí kan tàbó sí báwọn tí ti ń gbọ́ lásán ni. naam kí ni nǹkan tó ṣẹlẹ̀ mẹ́ asunna ti abdullahi ibn imam ahmed abdullahi ọmọ imam ahmed síra rẹ̀ tí pe tí ṣe tán asunna asaru wà nọ́mbà one thousand five hundred and thirty seven abba asawi níbẹ̀. ó ní hajjata ni abi abdullahi ibn imam ahmed ó ní bàbá mi sọ fún mi pé hajjata na ibn numair látọ̀dọ̀ ibn numair hajjata na ubaydullah pé ubaydullah yìí sọ fún wa annafi látọ̀dọ̀ nafi qal ó sọ pé lamma sami'a ibn umar bi najdata nígbà tí Abdullahi ibn Umar gbọ́ nípa pé Najida kọ̀dí akọ̀bàlà ó ti ń bọ̀ wá sí Madina Abdullahi ibn Umar gbọ́ pé Najida ń bọ̀ wá sí Madina wa annahu ah, wa annahu yuridu al-Madinata wa annahu yusbi an-nisa wa yaqtulu al-wildan qal ọgbà ẹgbẹ́ Abdullahi awọ́ pé Najdatul Haruri ó ń bọ̀ wá sí Madina tó bá rẹ̀ dé Madina tó fẹ́ máa ṣe ni pé ọmọ ẹ̀ máa ká àwọn obìnrin lẹ́rú ó sì fẹ́ máa pa àwọn ọmọ kéékèèké yóò máa kó àwọn ìyàwó àwọn mùsùlùmí yóò máa kó wọn lẹ́rú pé kèfèrí ni wọ́n nígbà pé yẹn kó nǹkan àjẹ ogun yóò dẹ̀ máa pa àwọn ọmọ kéékèèké ìgbà tó gbọ́ pé n ti ń bọ̀ wá sí nìyẹn qal abdullahi ibn umar sọ pé idan lana da'ihu wa da a àlè àlè àlè sílẹ̀ kọ́ mọ́ wá sí irú aburú báyìí tó bá ti dé o áfíìsì ẹni wàhámàdì ìtàlì abdullahi bin umar wa mẹnu wípé tó bá ti dé òun ọbàjà òun ò ní fílẹ̀ lórí aburú pé kọ́mọ pàwá kọ́mọ káwọn ìyàwó wa kọ́mọ káwọn ọmọ wa kọ́mọ pàwọn ọmọ wa wàhárọ̀dọ̀ nẹ́sà fàkílẹ̀ lẹ́hù abdullahi bin umar wa sí àwọn ẹ̀rọ tí kòkòrò pé tó bá ti dé o gbogbo ẹjájọ dìde sí kábàjà ni o fàkílẹ̀ lẹ́hù àwọn ìyàwó sọ fún pé ìnànẹ́sà láyò kọ̀ọ̀tìlú nà máàkì àwọn èèyàn oníjà pẹ̀lú rẹ o tọkùnrin bá dé wọn níjà pẹ̀lú rẹ o wa nakhafu an tutraka wahdak àwọn ń bẹ̀rù lé olórí káwọn yẹn má já wọn nìkan pàtì fún Abdullahi fún Najida yìí òun dẹ̀ ń kó àwọn èrò bọ̀ ní ń kó àwọn ogun bọ̀ ní fatuqtal kama wàá pa ọ́ fatarakahu Abdullahi ibn Umar bá filẹ̀ níbi báyìí ẹ dákun ṣé Abdullahi ibn Umar tó ń wá Najida káàkiri ní báyìí tẹlifíkọ̀ tẹ̀pẹ́ jẹ́jẹ́ iná jídà wà níbi tó wà jẹ́jẹ́ ni Abdullahi ibn Umar náà wa pé ọtọ́kọ́ dáàbòbò ara rẹ̀ àbí òní dáàbòbò ara rẹ̀ yóò dáàbòbò àwọn mọ̀lẹ́bí rẹ̀ àtàwọn mọ̀lẹ́bí mùsùlùmí àbí òní dáàbòbò wọn ìgbà tó gbọ́ máa obìnrin lẹ́rú máa ká ọmọ kéékèèké wá sọ pé ah, tọ́ba pé ti ń bọ̀ wá àwọn tẹ̀ǹpẹ́lẹ́ báyìí nìsín ọ yàtọ̀ fún pé à ń wá káàkiri mo fẹ́ pakọ́ eléyìí báyìí ọ ń bọ̀ wá ká mi mọ́lé ọ fẹ́ máa kó àwọn èèyàn wa lẹ́rù nù a dáàbò bo ara wa kó lọ́dà láburú eléyìí ni wọ́n ń pè ní pé kéèyàn bá bò hàn ti jà èèyàn tó gbẹ́rù mọ́lé tó fẹ́ máa ṣàbòsí fún wa káwá bá jà káwá náà di láti dìfẹ́ǹdì ara wa kágbára fi lọlẹ̀ ṣe báyìí kò fún kéèṣe pé wọn kéèṣe kéèṣe òyìn náà máa ṣe báyẹn fún tó bá jẹ́ kéèṣe òyìn ni ń bọ̀ wá Mẹ̀dínà o yóò wá kóyàn lẹ́rú kò wá kóyàn kò sí ìyẹn kọ́ ni iṣu táàbí bá yẹn gbà àbí ẹ̀kọ́ ni bẹ̀t nẹ́gídà yìí ń Madina ni nǹkan tó dẹ̀ wá bẹ́ẹ̀ ṣe ni nítorí ẹni Abdullahi sọ pé àní ah, máa wò ó ràn Madina tí ọmọ wa káwọn ìyàwó wa lẹ́rú lọ àbí tí ọmọ wa pa àwọn ọmọ kéékèèké irú àbúrò eléyìí ihu wadak àní fílẹ̀ ká máa wò ó ràn lórí nǹkan yìí ọwá pinnu pé wọn bàjá ó dẹ̀ encourage àwọn èèyàn ó sàwọn èèyàn hey àwọn èèyàn ní pẹ̀lú rẹ̀ bá nẹ́jídàjà o ajá ń dẹ̀rù à ń páyà yọ lórí káwọn èèyàn máa wá pa wọn nìkan ti pẹ̀lú ẹ̀ kán máa wá pa ọ́ kí lásán lẹ́rù ní lẹ́rù ṣe fàtàrọ́kà ó filẹ̀ síra nìsí ó filẹ̀ síra nìsí nítorí pé ó ti pé agbára ọ̀ka nìyẹn. so ala kulli hal eléyìí ni asar sanwó-mọ́wá láti fi tako eléyìí báyìí. ẹ̀rẹ̀ rí pélé báyìí ó yàtọ̀tọ̀ síra wọn abdullahi ibn umar olóhùn fẹ́ pa kò lóhùn fẹ́ bàjá àmọ́ nígbà tí nẹ́jídà rò pé òun fẹ́ wá sí madina láti wá máa kó àwọn obìnrin lẹ́rù àti láti wá máa pàmọ́ kéèké lọ́gbọ̀ pé ara wa ó yàtọ̀ sí ìgbà tí ni yàtọ̀ fún madina ni hajj àbí ọ̀pá yẹn ni tẹ̀kún wọn ti ṣe mú wá dá pé ẹja síìsì fáyà ẹja jogun dúró ìyẹn wọn ti dá dúró so kò sí mẹ́jẹ̀mú pé ọ̀pá yẹn mẹ́gbọ́ ara wọn ṣe ìbáadà nígbà tí Abdullahi ibn Umar sì máa ń pè kéṣe kèfèrí nígbà tí ọba sì máa pààyàn àbí tá a bá rí mùsùlùmí kan nísìnyí tó wá bẹ̀rẹ̀ sí máa pa àwọn ọmọ kéékèèké àbọ̀ bẹ̀rẹ̀ sí máa kó àwọn obìnrin lẹ́rú á dìde sí àbá nídìde sí àníwòrán dandan nìyẹn àníwòrán kọ́ máa saburú so a bá jà sí sí agbára rẹ̀ ó fi lọlẹ̀ tí òfin nira burú yẹn sí ṣéra nítì eléyìí ní nǹkan tí ó wà ní ibi asáwò yẹn so pẹ̀lú eléyìí báyìí sì ẹ rí i pé kò sí nǹkan tó jọ nǹkan tó ń sọ yẹn. naam pẹ̀lú àwọn asáwò tí mo ti mọ́ wáyé látọ̀dọ̀ Abdullahi ibn Umar yìí nípa Najida tí Abdullahi ibn Umar kírun lẹ́yìn rẹ̀ yìí tó sì jẹ́ sí pé kọ̀ọ̀dì jí ni oníbídà ni kódà oníbídà tó gbóná dáadáa ni síbà ní sè olórí àwọn kọ̀wárìjì lásìkò yẹn ni síbà ní sè abdullahi ibn umar sì kírun lẹ́yìn ó dẹ̀ ń kírun lẹ́yìn ibn zubair náà. bákan náà asaaru lè mú tó wà nínú sahihu muslim náà nípa yìí pé abdullahi ibn umar ó wà masalasi mujahid àti urwatu ibn zubair wọ́n dẹ̀ dín masalasi wọn bá wọn bá wọn ti ń kí salatu duha tí wọ́n dẹ̀ bílẹ̀ lóní bí dáa ní kàtí wọ́n ṣe yìí lásìkò rẹ̀ ó àwọn bídáyò kọ̀ọ̀kan tí wọ́n ń ṣe tí ó dẹ̀ fún ìdájọ́ pé kúfùrù ni. naam nínú àwọn asaru tí wọ́n tó wá máa ń mú wá síwájú kí n tó mélòó tí mo fẹ́ mú wá gbẹ̀yìn lọ́dọ̀ abdullahi ibn umar òun náà ní asaru kan wípé eh, abdullahi ibn umar wo ni òpé bídà ní kúfùrù asaru eléyìí ńkọ́ asaru yẹn dẹ̀ wà ó wà hasan òun náà ní asaru tó ń gbà wá látọ̀dọ̀ mujahid bákẹ́ tábàlọ́wọ́nú sahihu abi dawud tíra sheikh albani tánpẹ̀ ní sahihu abi dawud a ti mọ̀ pé tíra kan bẹ tánpẹ̀ ní sunanu abi dawud àbí sunanu abi dawud sheikh albani wá ṣe tíra lé lórí pé àwọn sahihu tó wà nínú sunanu abi dawud òun lélẹ̀ báyìí àwọn dọ̀ífù tó wà ń bẹ̀ wọ́n pè ní dọ̀ífù abi dawud gbogbo àwọn àhàdìsù dọ̀ífù tó wà nínú sunanu abi dawud wọ́n kó sínú dọ̀ífù àbí dáwùdì yẹn ṣé kàràlbá ló ṣe yẹn bákan náà àwọn ahadisu sahih àwọn ahadisu sahiha àwọn ahadisu lọ́lábí àtọ́wà nínú sahihu wa sunan àbí dáwùd wọn kò jọ sẹ́gbẹ̀ẹ́ kan wọ́n pè ní sahihu àbí dáwùd tó tá a bá lọ wọnú tíra tí mo sọ yìí àsahihu àbí dáwùd yìí a bá asáwì ń bẹ̀ ní nàmbà asáwì nàmbà five hundred and forty nine a bá ń bẹ̀ báàbù fi tẹ̀síwì báàbù fi tẹ̀síwì abẹ́rẹ́ láti rí i báàbù tó ń sọ̀rọ̀ nípa at-taswir kí náà ń pè ní at-taswir òun náà ní kí n sọ pé as-salatu khayru minan nawm ìtàn pè ní at-taswir bù nìyẹn. a jẹ́ ti mọ̀ pé as-salatu khayru minan nawm ibi irú la máa ń pè tẹ̀pẹ́ ìran subhi ní àrí so ìtàn pè ní at bù nìyẹn. so asáàbì wọn jẹ́ pé wáyé pé Mujahid sọ pé kuntu ma'a Ibn Umar ó lóun wà pẹ̀lú Ibn Umar gẹ́gẹ́ fasawwaba rajulun fi zuhuri awil asiri ọkùnrin ká wá ń kẹrọ zuhuri ní matalasi àbí wọn asiri bó ṣe ń ṣe asọ́láàtù khayrun minan nawm ní ìrun zuhuri àbí asiri qal abdullahi ibn umar wa sọ wípé ukhruj bina jájáde kó nu matalasi yìí o fa inna hadhihi bid'atun tó ń tí ń ṣẹlẹ̀ yìí o dáa wọ́n ní jẹ́ sí ní báyìí ṣe ni pé Abdullahi ibn Umar fún wọn nídàájọ́ kèfèrí báyìí tọ́lá Abdullahi ibn Umar kò kírun lẹ́yìn máàmù yẹn torí pé kèfèrí ni wọ́n wà ní ọ́ torí ẹ̀ lómi jáde subhanallah a ní èsì lórí eléyìí méjì ni ìjà ahun náà láti kọ́kọ́ fi pa ahun èsì lórí nǹkan tẹ́ yìí méjì ni èsì alákọ̀ọ́kọ́ ó ní pé irú bídà as-salatu khairu minan nawm téèyàn ṣe ní ọ̀ràn zuhuri àbí asiri irú irú irú ìdájọ́ bídà wo nìyẹn kó sí àwọn náà gbà pé fil ahkamu ni bid'atun amaliya ni kéde bid'atun ilmiya kéde bid'a nínú aqida bid'a nínú ibada ni ní tí ó ṣe aqida òun ni bid'a yìí wọ́n ló sí ẹ wá béèrè wípé tọ̀ kí wọ́n ní ìdájọ́ bídà tó jẹ́ àmàlíyà lọ́dọ̀ yín ìdájọ́ bídà tó jẹ́ àmàlíyà tó fi yàtọ̀ sí bídà àkídà lọ́dọ̀ wọn ni pé ká tó lè pè yẹn lóní bídà lórí iṣẹ́ àmàlíyà àkọ́kọ́ ṣe ìkọ́mọ́tò ìṣojà fún náà àkọ́kọ́ fún lẹ́rìí tábà wá fún lẹ́rìí tọ́ba wá takú tí ó tẹ̀lé ìgbà yín ló tó máa di káfíìn bọ́n ṣe àkídà àwọn gẹ́gẹ́ ni mò ń sàlàyé yìí o tó ẹwà nítọ̀ irú bídá yìí tó ṣẹlẹ̀ ní báyìí ṣe bí nínú àkáàmù nìyẹn náà wà tí èsì àkídà ẹwà fún wa lẹ́rìí wípé Abdullahi ibn Umar ti kọ́kọ́ fún wa ní ìkọ́mọ́tìlì hujja náà tẹ́kì ló pè wọ́n kèfèrí àbí ẹlẹ́gbà ẹgbẹ́tẹ̀ yẹn bá fi lè pè yẹn ní kèfèrí pẹ̀lú bídá àmàlíyà tó yẹ sí àkáàm láì fún ní ìkọ́mọ́tìlì hujja síwájú kó tó pè ní kèfèrí kọ̀ọ̀rìjì nírú ẹni bẹ́ẹ̀ ajẹ́gbẹ́ jẹ́ ń ní ti ni pé Abdullahi ibn Umar kọ̀ọ̀rìjì ni torí pé kò sí dẹ̀lílù kankan wípé wọ́n ti tó rí tó wá ṣe ìfọwọ́sí ìrújà fún wọn tó wá takú tó fi wá padà wá tó kó mọ́sálásí níjọ́ tí wọ́n ń jẹ́ pẹ̀lú tó rí sí náà ló kú so pẹ̀lú eléyìí báyìí àjẹsí pé ó kéré àyíké abdullahi bin umar kò wọ́n kébèrè torí pé tẹ́lẹ̀ bá ti lé wọn ní pẹ̀lú àmàlíyà yìí láì ṣe wípé hujja ti kọ́kọ́ ṣáájú bá ní ti ṣáájú ẹ fún wa náà ẹ wá ní ẹ ọ yẹ ká wọ́n yẹ fọpọlọ gbé kí àwọn wá ti mọ̀ pé ó ti gbọ́dọ̀ jẹ́ sí pé èyí wọ́n ẹsẹ̀ èyí wọ́n ẹsẹ̀ rí ó ti gbọ́dọ̀ jẹ́ sí pé ẹsẹ̀ rí ẹ fún wa lẹ́rìí ni kò gbọ́dọ̀ jẹ́ sí pé torí pé àwọn ọ̀rẹ́ rí lábí ní kò ṣẹlẹ̀ ẹni tó bá ló ṣẹlẹ̀ àlùmọ́síbítù àhákùbídẹ́lì ẹni tó bá yẹ kí nǹkan kan rinlẹ̀ pé nǹkan yìí ń bẹ òun ni ó fún wa lẹ́rìí tó fi sọ pé ń bẹ àbí ẹ̀kọ́ ni tó fún wa lẹ́rìí pé Abdullahi ibn Umar kọ́kọ́ ṣe kọ́mọ́sí so àbítálí ó rí pé pẹ̀lú àkíyà yẹn gan kò yẹ kó lórí eré nítorí pé ó ti tako ìtẹ̀yìn gan lórí lórí alákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì èsì òun ni wípé ẹ̀dàkùn as-salatu khairu minan naum ta ló ṣe muhammadu ẹni tí ń pè wọn àbí tọ̀ kí wá lọ́wọ́ kan tì máa mú mẹ́ ṣebí ìmáàmù ni ó kírun ibẹ̀ ní àbújá ajẹ́ sí pé ṣé dídí àti mọ̀hánsìn bá ṣe ìmáàmù ọmọ ìjìyà rẹ̀ àbí ẹ ọ̀rọ̀ ìmáàmù náà ṣé máàmù ló ṣe eléyìí tẹ́ as-salatu khairu minan nawm yìí ta ló ṣe mọ̀hánsìn àbí ẹni tí ń pèrún tọ̀ kìí ṣe ìmáàmù ló ṣe kò dẹ̀ sí dẹ́lílù tó sọ fún wa yìí pé kò sí dẹ́lílù kankan yìí pé ìmáàmù ló ní ó ṣe àbí kò dẹ̀ sí dẹ́lílù kankan yìí pé ìmáàmù ló ti ń ṣe níṣẹ́jú ìmáàmù náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ so àdẹ̀ lè mú èèyàn kan àlègbèdájọ́ lé èèyàn kan lórí pẹ̀lú iṣẹ́ tí èsè pòun ló ṣe pẹ̀lú iṣẹ́ ẹnì kejì fún bí àpẹẹrẹ ǹsìn kí táyé kọjálè kẹwàá lọ gé kẹ́hìndé lọ́wọ́ tí mo lẹ́sìn ṣerú nǹkan báwọn àbí kí táyé ṣe jìnnà kẹwàá lọ kẹ́hìndé lẹ́gba kẹ́ni kí ló dé kẹ́ni ìbọn méjì ni wọn ńgbà tá a jẹ́ wọn méjì kọ́ tẹ̀ǹgẹ́ bá wà mọ́ ẹnì kó pè wá ẹnì kó kírun fún wa ni àwọn méjèèjì ní ọjọ́ ọ̀dọ̀ àárín àwọn méjèèjì ní ìdarí wa bá ti pè wá wá kírun tán òun ni ó tún ṣe ìkọ́mà ìmáàmù bá wá báyà àwọn ará kírun lẹ́yìn bí ìbejì làwọn méjèèjì ní táyé ṣe ń jalè tá gé kẹ́hìndé lọ́wọ́ ní táyé ṣe ń kò túmọ̀ sí pé kí ibùdó ọlọ́run má kírun lẹ́yìn ìmáàmù àbí tẹ́tí báyìí nìsí. ìntẹ́bí wa máa ń pẹ́ tó tẹ̀lẹ̀ mẹ́rin ni pé ibùdó ọlọ́run kàn sá fún ààyè bídíà ni pé a tẹ̀ pé ààyè tí aburú bá ti ń tẹ̀lẹ̀ nínú ìdájọ́ súnmọ́ ni pé ẹ lè jìnà sáàyè yẹn tí a fasadi ní ń tẹ̀lẹ̀ láwùjọ yìí ẹja jìnà sí ibi tí fasadi wà ẹgẹ́ ibi tẹ́ ti mú sí ẹgẹ́ ibi tẹ́ ti ń ṣe jìnà náà. نعم إذا رأيت الذين yakhuduna في آياتنا fa'a'rid anhum tọ́ba ti ráwọn tí wọ́n ń kó sínú àwọn àyà wa ní kò sí ìbàjẹ́ gúrí kúrò lọ́dọ̀ wọn hatta yahudu fi hadithin ghayri. so ibi wọn máa ọ sá fún ààyè tí pàtàkì ti ń tẹ̀lé ni kì í fún àwọn èyí tí wọ́n ń ṣe nǹkan yẹn ní ìdájọ́ gbégé ni.

sọ́ọ́rí pé gbogbo ọ̀rọ̀ pé máa mẹ́rin wá àyìnmàkẹ́ni ọ̀tọ̀ ní kí a máa mẹ́rin wá ọ̀tọ̀ ní pé kí a máa lò síbi tí wọ́n lo ẹ̀rí sí ọ̀tọ̀ ní kí a máa lò síbi ìfẹ́nu. wọ́n kà máa tú ẹ̀rí lọ síbi ìfẹ́nu tí ẹ̀ yín lásán ẹ máa sọ pé ẹ àbáyẹn máa mẹ́rin wá gẹ̀ẹ́jì dàn àbáyẹn sọ fún ọ pé mẹ́rin wá gẹ̀ẹ́jì tí abdullahi ibn umar gángan tó ti pèèyàn ní kèfèrí pẹ̀lú iṣẹ́ bídà tó yẹ kó gbèyàn jáde kó ní islam òun náà ní bídà kọ̀dàríyà àwọn sani kò sí kádàrá bídà àwọn sani sọ gẹ́ni o sani kò sí kádàrá wà á nà amúrọ̀ ònùkùn pé gbogbo nǹkan tí ń tẹ̀lẹ̀ yìí ní tẹ̀sẹ̀ ń ọlọ́wọ́n ọba ọ̀kà kọ́lẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ kódà ọlọ́wọ́n ọba ọ̀mọ̀ sí ìgbà tí ń tẹ̀lẹ̀ lọ́wọ́ kíní kan máa ṣẹlẹ̀ sí lágbájá àti yóò ṣẹlẹ̀ sí kò ti ṣáájú kò ti kò ti ṣáájú wà nínú ọmọ ọlọ́run bá pọ́nà ti mọ̀ pé yóò ṣẹlẹ̀ tẹ́lẹ̀ ọlọ́run ti kàkọ́lẹ̀ rẹ̀ àwọn dídá yìí irú kọ̀dàríyà yìí kúfúrú ni irú dídá àmọ́ káfíọ́rọ̀ nìyẹn wà. nígbà tó dẹ̀ ṣẹlẹ̀ láti gbé bínú ẹ̀rọ kí ni bínú ọ̀bí ṣe nígbà tó yẹ pé bídà tó gbé ìjáde kó nu Islam ni ó fún un nídàájọ́ gbogbo àwọn eléyìí tá a ti kà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó gbé ìjáde tó gbé ìjáde tó gbé ìjáde tó gbé ìjáde tó gbé ìjáde ẹ jẹ́ ká lọ wo inú sahihu muslim again àbá asaf tí mo fẹ́ sàlàyé àbá mbẹ níbi tó yẹ ti lọ bí abdullahi ibn emir léèrè nípa ọ̀rọ̀ bídáyàtú bídáyàtú alqadariya àwọn qadariya wọ́n lọ bí abdullahi ibn umar léèrè wípé àwọn kan bẹ nílùú tiwa o irú bídá báyìí òun ni wọ́n ń ṣe kí nìkan agba abdullahi ibn kí lọ wa nípa wọn. àwọn èyí wà ní lọ sí maka ó wọn lọ bá abdullahi ibn umar náà sọ fún bẹ́ẹ̀. naam kí ni asaru náà òun náà ilé báyìí. ibn buraida àti yahya ibn àwọn méjèèjì yìí inú àwọn àgbàlagbà tabi'in ni wọ́n wà inú àwọn àgbàlagbà àwọn tí wọ́n kéwọ́ àwọn sàhábà كان أول من قال في القدر بالبصرة معبد الجهني wọ́n ní alákọ̀ọ́kọ́ èèyàn tó kọ́ bẹ̀rẹ̀ ìròrí ìròrí pé ká máa tako kádàrá ká ní kò sí kádàrá ní Basra Basra sí làwọn méjèèjì wà Ibn Burayda yìí àti Yahya bun Ya'mar Basra làwọn méjèèjì wà tó wá ní nílùú tiwa ní Basra o ẹni tó kọ́ bẹ̀rẹ̀ ìròrí pé ibẹ̀ náà ni ìròrí ká máa tako kádàrá ti bẹ̀rẹ̀ ẹni tó kọ́ bẹ̀rẹ̀ rẹ̀ فانطلقت أنا وحميد بن عبد الرحمن الحميري حاجين أو معتمرين أني èmi àti Humayd ibn Abdulrahman alhamyari àméjì wa lọ sí Mẹ́kà lẹ́ni tó lọ sí hajj àbẹ́ni tó lọ sí umrah onígbà táwọn wá lọ táwọn wá ń lọ àwọn àwọn pé à ah, bọ́lá bá fẹ́ sànù wá ń sìn kọ́lọ̀ tiẹ̀ ní ká bá kàpàdé náà àwọn sọ̀hábà nẹ́bí tabajẹ́ hajj kọ́lọ̀ tabajẹ́ maka o kọ́lọ̀ ń já bá kàpàdé náà àwọn sọ̀hábà nẹ́bí. fasalinahu amma yakulu ha ola ife kọjá àwa lọ bèrè lọ́dọ̀ rẹ̀ nípa táwọn eléyìí ń sọ nínú kádàrá yìí. ẹ pé alámọ̀rí ti ń tẹ̀lé nínú wa yìí a dọ̀dọ̀ àwọn àfa àwọn tọ́jọ́ ọmọ kí wà nábì ní á lọ́wọ́ wọn kí fẹ́ sọ fún wa nípa nǹkan yìí àwọn eléyìí ń dá ìmọ̀ padà sọ́dọ̀ àwọn sọ̀hábà ìwọ ní kò sí tọ́ka pẹ̀lú tí sọ̀hábà bá sọ kò sí nǹkan tọ́ka pẹ̀lú tí sọ̀hábà bá sọ àmọ́ kò sí tọ́ka pẹ̀lú tí wọ́n bá sọ mẹ́ ẹ wo kéèyàn láyà lélẹ́yìí náà máa ń náà ìmọ̀ ṣe bí àfa ìmọ̀ fẹ́ẹ́ ti bí ìgbà pé yẹn kí ẹ láyà láyà kọ́ sọ pé kò sí tọ́ka pẹ̀lú pẹ̀lú sọ̀hábí bá sọ pé ọ̀rọ̀ tiẹ̀ lọ́sọ̀ yẹn ọ̀rọ̀ tiẹ̀ nìyẹn ẹwù nǹkan tá ẹwù ẹ̀kọ́ yìí wọ́n ní táwọn bá dé hajj o tọ́lọ́ bá ní káwọn rí kanú àwọn sọ̀hábà nẹ́bí àwọn òbí léèrè nípa táwọn eléyìí ń sọ nípa kádàrà pé àwọn èèyàn kan lu àwọn sọ báyìí wọ́n sọ báyìí nípa kádàrà. wọ́n ní fàwù kíkọ̀ lánàá Abdullahi ibn Umar ibn al-Khattab gbàtà dé Mákà báyìí dé ọlọ́run ọba àlékẹ́lá wá fi wá sí kòńgẹ́ abdullahi ibn umar ọmọ khattab dáàkìlá ní masjid lẹ́ni tí ń wọ inú masalasi فاقتنبته أنا وصاحبي أحدنا عن يمينه والآخر عن شماله ó ní èmi àtẹ́rẹ̀kejì bá a ṣe sáré sí lápapàpá sí nìyẹn ẹnìkan dúró lápá ọ̀tún rẹ̀ ẹnìkan dúró lápá òsì rẹ̀ a fi àfa sáàrin. fàzọ̀nàntù anna sahibi sayakinu kalama iléyà ó ní mo wá yára sọ̀rọ̀ torí mo ń rò wípé ẹnì kejì ni ó fọ̀rọ̀ sí mi lẹ́nu kí n sọ̀rọ̀ nípa ń taari pé òun ti rò bẹ́ẹ̀ òun tó òun yára sọ̀rọ̀ ń tòun gẹ́gẹ́ bí ẹni tí ó rò pé ẹnì kejì ni ó fún mi lọ́rọ̀ sọ. fakultu ó lọ wá sọ pé abba abdulrahman apẹ̀rẹ̀ baba abdulrahman ìnáwó kọ́ni lọ́hàrọ̀ kìbálànà náàtù wọ́n ní ní ọ̀dọ́ wa àwọn èèyàn kẹ́kí jáde o yaqra'una al-Qur'an wọ́n a máa ka Qur'an wa yatafakkaruna al-ilm kódà wọ́n a máa kọ́ ìmọ̀ káàkiri wọ́n a máa wá mà dáadáa ẹ̀rí pé ń dáadáa wọ́n nìyẹn ni àwọn èèyàn kẹ́kí jáde nínú tiwa ní bá sọ̀rọ̀ o yaqra'una al-Qur'an wọ́n ma Qur'an ké dáadáa kàìmọ̀ Qur'an ké kọ́ wa yatafakkaruna al-ilm kódà kìí ṣe pé wọ́n yìí wá mà wọ́n a máa wá mà dáadáa wọ́n a máa wá mẹ́sìn. wa dhakara min sha'nihi wọ́n bẹ̀rẹ̀ sí máa sọ àwọn dáadáa tí ń bẹ lára wọn. wa annahum yaz'umun alla alla qadar àmọ́ àdìsọ́kà wọn ni pé wọ́n ní kò sí kádàrá. wa anna al-amra unufun wọ́n ní gbogbo tí ti ń ṣẹlẹ̀ báyìí nǹkan yẹn ń tẹ̀lẹ̀ ń tẹ̀lẹ̀ ni kò sínú àkọọ́lẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kódà ọlọ́run ọba ọ̀ma pé nǹkan yẹn ó tẹ̀lẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kọ́ọ̀l abdullahi bin masud sọ pé fàyídà làkìtà ùláì tẹ̀gbọ́n wọn fún nírò nípa wọn ni pé nǹkan báyìí nǹkan báyìí ní tẹ̀lẹ̀ nípa àwọn èèyàn wa nílùú wa o irú bíbí àfẹ́ ìjẹ̀bẹ̀rẹ̀ rẹ o kí ni abdullahi bin umar sọ fàyídà làkìtà ùláì tẹ́ bá ti tọ́ bá ti pàdé àwọn tó ń sọ yẹn fa àfìdírùhù bá mi fún wọn ní o bá mi sọ fún wọn pé a ní ìbàrí òmìnirù pé ní abdullahi bin umar lé mi ọmọ wọn rí o èmi ti bọ́ mo yọwọ́ kúrò àlámọ̀rí wọn èmi àti wọn èso ọmọ ìyá o bá ń sọ fún wọn bẹ́ẹ̀ wà á nà hùmbùrọ̀ á ò mí nì sọ fún kọ́ọ̀dẹ̀ bá ń sọ fún wọn pé àwọn náà ò ní wọn níbàtàn pẹ̀lú mi o òǹkàlùkù wa láyé ọ̀tọ̀ọ̀tọ̀ là ń tọ́ o. ó ní wàlẹ́lì yáhìlìfù bíi Abdullahi ibùnà ẹ̀bà mo fi ọlọ́run ọba búra èmi Abdullahi ibùnà ẹ̀bà mo fi ọlọ́run ọba búra wípé láwọn ánàlì àhàdìhìm. mítà uṣègì ndáhàbà tẹ́nì kọ̀ọ̀kan wọn bá ní tó tó òkè kò sókè tó tókè uṣèdì nàìjíríà gbogbo bá a ti láwọn òkè tó tóbi tó nàìjíríà yẹn kò sókè kan tó tókè uṣèdì ibùdó abdullahi bin masudi tẹ́nì kọ̀ọ̀kan wọn bá ní tó tó òkè ní gold tó yẹ pé ó ní na sójú ọba tán mà hatta yu'mina bil qadar ó dìgbà tó bá tó ní gbàgbọ́ sí kádàrá kọ́lọ́run tó gbà ìtumọ̀ ní kékeré orí ni iṣẹ́ rẹ̀ tó bá fi ọlọ́run nígbà kò sí kíṣẹ́ lẹ́yìn ṣẹlẹ̀ pọ̀ tó àbí àfìgbà tó bá tó ní gbàgbọ́ sí kọ́dà summa qal lẹ́yìn abdullahi bin wa sọ pé haddathani abi bàbá mi sọ fún mi tó ń jẹ́ umar ibn khattab umar ọmọ khattab qal ó sọ pé bainama nahnu julusun inda rasulillahi sọlọ ọwọ́ amú àdìsí tí umaru gbà wáyé pé báyìí náà nahnu julusun inda rasulillahi sallallahu sallam láàrin ìgbà tá a jòkó lọ́dọ̀ anábì sallallahu sallam láta yẹ̀wò lọ́jọ́ kan ìsọ́lá alaina rajul ọkùnrin kan yọ sí wa shadidu bayadu siya ọkùnrin ìyàtọ̀ rẹ̀ funfun gan shadidu sawadi sha'r irun rẹ̀ sì dúdú gidi gan la yura alayhi atharu safar ẹnìkan kò rà pẹ̀rẹ̀ kórìrìn àjò lára rẹ̀ wàláyà àrífù minna ahadun bẹ́ẹ̀ lẹ́nìkan ọ̀dá àmàrínú wa àrírí àmàrí tẹ́lẹ̀tẹ́lẹ̀ hatta jalasa ila nabiyyi sallallahu alaihi wasallam ó wá ń bọ̀ títí fa tó fi jòkó sódà nabi sallallahu alaihi wasallam wa asnada rukbatayhi ila rukbatayhi ó forúkọ rẹ̀ méjì kàtà nabi sallallahu alaihi wasallam wa wada kaffayhi ala fakhidayhi ó dẹ̀ fi ọwọ́ rẹ̀ méjèèjì ó gbé lórí tà nabi فقال يا محمد الله تقول يا نبي أخبرني عن الإسلام فملوني بإسلام فقال رسول الله صلى الله عليه وسلم النبي صلى الله عليه وسلم تقول الإسلام أن تشهد لا إله إلا الله وأن محمد رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطعت إليه سبيلا قال صدقت قال فعجبنا له يسأل ويصدق أو آه، أبا يتمم حديث يوا أبا يستطيع وادي يرى قدرا wípé ẹ̀rí nìyẹn wípé lára arkanul iman tó yẹ ká nígbàgbọ́ tí mo rí pásítọ̀ ti lọ ní o mo dàn pé hadith yẹn gbogbo àti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ so hadith yẹn ó ní abdullahi ibn umar fún wọn lẹ́rìí wípé nínú àwọn arkanul iman tánàbí fún wa nílò wípé agbọ̀rọ̀ nígbàgbọ́ sí inú ẹni kádàrá wa nígbà táwọn eléyìí ti tako kádàrá yẹn tẹ́jẹ̀ fi ń sin pẹ̀lú wípé tọ́ tá ọlọ́run ọba ò sì ṣe kí ni kò sì ní mà nípa tí ó ṣẹlẹ̀ àyàfìgbà tí bá tó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run ọba ọ̀kà kọ́lẹ̀ kankan tán bẹ̀rẹ̀ bídà àkọ̀dàríyà yẹn abdullahi ibn umar sọ pé wọ́n ti di kèfèrí jamaa ẹ rí i pé lásìkò abdullahi ibn umar náà lélẹ́yìn àwọn tí wọ́n jẹ́ bídà àtọ́ ẹgbẹ́ bídà àmọ̀káfírọ̀ náà kó sí kíló o ó kà fárọ̀ wọn gbogbo àwọn eléyìí tí mo ti ṣáájú bó wá kí èsè bídà àmọ̀káfírọ̀ tán bí abdullahi ibn umar lè rè pé kí náà ń ṣe yìí ó ní bídà lásán ni àbí ẹ̀kọ́ ni bákan náà bídà bídà kọ̀wárì tẹ̀pẹ́ kọ̀wárì bídà àwọn kọ̀wárì Abdullahi ibn Umar kí n lẹ́yìn àbí òkín lẹ́yìn ìgbà tó ní bídà àwọn káfírọ̀ bídà kọ̀dàrí yàǹsì ọkà fara àbí ọkà fara wọn tó ṣe rí lélẹ̀ subhanallah bó ṣe rí nìyẹn àpèjúwe tẹ́bi mọ̀ pé àwọn sọ̀hábà wọn kí ń fún wo ní ìdájọ́ kan náà eléyìí àwọn kan bẹ̀rẹ̀ gé ìdájọ́ kẹfìrí wọ́n gbèrè wọn lórí àwọn kan sì bẹ̀rẹ̀ gé náà lọ́sẹ̀ lásìkò wọn wọn lórí so eléyìí báyìí eléyìí báyìí ní nǹkan tí ari tó fi ṣe wá láǹfààní lálẹ́ yìí látọ̀dọ̀ àfáàwọ̀ àgbà abdullahi ibn umar àtàwọn ẹ̀rí tó wá látọ̀dọ̀ rẹ̀ <laughs> lórí dídá ọlọ́kan ọ̀jọ̀kan pẹ̀lú gọ́lọ́wọ́n bá tó bá di lọ́la a tún máa tẹ̀síwájú a tún mú sọ̀hábì ní ó ṣeé ṣe lọ́la kámú abdullahi ibn abbas lẹ́yìn tá a bá mú yẹn tán ó ṣe ṣe lọ́la náà ká tó mú anas bin malik tọ́lọ̀ bá ní kí lánìkà yìí bá gbà wá tàbá tó kó mbẹ́ amu abu umama albahili tàbá tó kó mbẹ́ ṣé bá ní ti àmì máa wọn sọ̀hábà nìyẹn tòtá bá parí àwọn sọ̀hábà tán a máa wọn tó tẹ̀lé wọn a tún àwọn tó tẹ̀lé wọn títí tọ́lọ̀ bá ní ní gbogbo àwọn ẹ̀rí wa bá rí bẹ́ẹ̀ tó kátó lẹ́yìn yẹn àwọn abẹ́rẹ́ àwọn ẹ̀rí tí wọn táwọn náà máa ń gbé alé àwọn akópọ̀ lẹ́nu fún gbogbo ẹ̀ látòkè délẹ̀ ọlọ́ọ̀hì àwọn ẹ̀rí wọn kò sí kankan ní ẹ̀tọ́ fẹsẹ̀ nílẹ̀ àwọn àwọn hujjajun wàhíyà àwọn ẹ̀rí tó lẹ awha min baitil ankabut ọlẹ jíjẹ aláǹtakùn lọ. سكران قصة نوع سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك جزاكم خير الحمد لله àwọn ìbéèrè tó wà ní ìbàrí tó à ń lè kàátán wà lọ́la inṣàlá àkà ìbéèrè alákọ̀ọ́kọ́ wọ́n ní kí ni ìdájọ́ ìlà kíkọ àti tàtù. naam wọ́n ní kí ni ìdájọ́ ìlà kíkọ àti tàtù. ìlà póríṣi méjì ìlà ojú ń bẹ ìlà tá à ń kọ sójú tá à ń kọ sára ìlà abẹ́nẹ́dẹ̀ ń bẹ àmọ́ mo mọ̀ yí pé bíbèrè ṣe wáyé ìlà tá ń kọ sójú ni wọ́n ń béèrè kéṣe lábẹ́ kákọ́lá àdí kákọ́lá abẹ́ kájábẹ́ fọ́mọ súnà nìyẹn àtọkùnrin àtobìnrin so kákọ́lá àdí fọ́mọ súnà nìyẹn. àmọ́ kákọ́lá ojú eléyìí tá à ń fabẹ́ yára wa ní ojú yẹn ṣé bá ní sí eléyìí báyìí haramu ni haramu ni ṣé bá ní sí kò dá nínú Islam kí ẹ máa kọ́lá fọ́mọ síbà nídìí so kódà nínú àwọn kàbáyìí rí ẹ̀ṣẹ̀ lọ́wọ́ turupa anabi sallallahu alaihi wa sallam laana àwọn tí bá ń ṣe bẹ́ẹ̀ báyìí ṣe máa ń ma àwọn kàbáyé ẹ̀ṣẹ̀ náà ni àwọn ẹ̀ṣẹ̀ tó bá jẹ́ pé anabi sallallahu alaihi wa bá laana àwọn tí ń ṣe àbófìyà nátìsì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àbó ní hajj lórí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so àwọn ilé ìbára fún ma kàbáyé so kò dáa kí ẹ máa kọlà àwa tá a ti wá kọlà fún kọ àwọn olẹ́ṣẹ̀ ti bá wọn àwọn òbí wa náà kọ́ fún wa nígbà tá a ti wá kékeré ni àwọn òbí wa náà sì ní táwọn náà bá mọ̀ ṣẹ̀pọ̀pọ̀lọpọ̀ àwọn òbí wa yóò mọ̀ pé kò dáa àṣà ti wá níbí ní pé ká kọlà fọ́mọ síbá níbi àwọn lè má gbọ́ pé kò dáa nítorí ọba dẹ́ mà fi hàn bí ṣe ọlọ́run bò ní fìyà jẹ wọn síbá níbi tó àtàwọn òbí wa tí wọ́n ń kọlà fún wa kò yé wọn ni àtàwọn tá kọlà fún náà kéèké làwa tiẹ̀ wà ń gbà yà wọ̀ dá kankan mà torí tá a bá dà kan mà ní kọ̀sẹ́ni tí ó gbójú ló kan máa fi láàyè ká máa fa bẹ yá lójú. àmọ́ bẹ́ẹ̀ bá ti wá mà tán tó tó wá ní jẹ́ ẹ̀rọ ìṣẹ́ náà wí àwọn máa kọlà fún àwọn ọmọ ìdílé tiwa ni a sì kọ́ ni agídí ní ṣe yẹn ọlọ́run ọlọ́run ọba ọ̀fẹ́ rún kaba wọn. naam wọ́n ní kí ni ìdájọ́ tàtú bákan náà ni tàtú náà tàtú yíyà ntí ò dáa ni ntí ò dáa ni ṣe ìdájọ́ kan náà ni tatu yíyà àti ìlà kíkọ hadith wá fún méjèèjì pé haram ni so ká má ba wọn dé di tàtú kò sínú sí ọmọ rẹ ọmọ rẹ kí ya tatu ọmọ rẹ kí ya tatu tí a bá ti rí tàtú lára yẹn àpẹẹrẹ kọ́ máa bú ni. síbà níbi so kí ẹ wá yà sápá àbíkọ́ yà sí gbàǹbí tó máa ń yà sí so àpẹẹrẹ ọmọ bú ni kódà báwọn ọlọ́pàá náà bá ka mẹ́yàn lára ó ṣe ṣe kí ẹ bá ẹ ní kiri máa <laughs> so àwọn kan ti ṣerú ẹ̀ dára mo gbọ́ pọ́ bẹ́ẹ̀ ti ṣe ọlọ́pàá ẹgbẹ́jọ ọlọ́pàá ń ṣiṣì ní àsìkò ṣé bàbá aláwa bẹ́ẹ̀ bá ti ṣe kẹ́tẹ̀kẹ́tẹ̀ yọ̀ bá rẹ̀ wọ́n ti di pé kìí ṣe hàn nìyàn lọ́yẹ̀ kọ́ máa mọ́ àwọn tó wọ́n bá pé ṣùgbọ́n tó ń wọ́n ní wọ́n ń ṣe àyẹ̀wò fún àwọn tó fẹ́ ṣe ọlọ́pàá wẹ́rẹ́ ọ́ bẹ́ẹ̀ wulẹ̀ tààrà ó bá yẹ tààtù lára rẹ̀ ṣé bí tẹ́lọ́ wá gbà so kọ́nà kó tànù tó da so ká mufti ismail mek àní sàlẹ̀gbà ìdájọ́ ẹ̀sìn ní àtọ̀dọ̀ rẹ̀. naam ìbéèrè kan sáré wá lábẹ́rẹ̀ wọ́n ní làálì líle ńkọ́ àti lélè làálì yẹn ìgbà mi àwọn obìnrin wọn fi dára wọn fi ya wọn fi ya ewé sára wọn gbogbo eléyìí báyìí kéde tàtù ìyẹn dáa tó dáadáa inú ọ̀ṣọ́ táwọn obìnrin lè ṣe lọ́wọ́ ó jẹ́ láàyè náà fi lé ní o ó jẹ́ lélè náà fi lé ní o kò sí nǹkan tó burú mi yẹn so yín tá a ní òda oní tàtú tàtú yẹn lẹ̀ ní abẹ́rẹ́ fi ṣe ṣé báyìí nìkú so gbogbo ibi tí a bá dẹ̀ ti lọ ka ṣẹ́rù hadith yẹn pátá ntí àwọn àbáǹsà láyé ni pé tàtú ilé tí wọ́n máa ń bẹ́rẹ́ ṣe kí ni o tó fi dára sí ara àwọn èèyàn yẹn ṣé báyìí nìkú wọn ní òda àmọ́ à ń ya à ń fi lélè àbí à ń fi um, kí là ń gbé làálì àfi ń ya ewé sára àfi ń ṣe gbẹ sùn náà àwọn nǹkan tó ọ̀sán tó bìnrin lè ni. náà wọ́n béèrè pé wọ́n ní tẹ̀lé bẹ́ẹ̀ yẹn náà mufti menk wọ́n ní irú èèyàn wo ni àti pé ṣé a lè gba ìmọ̀ lọ́dọ̀ rẹ̀. naam nínú manhaju salaf nínú ojú ọ̀nà salaf òun ni wípé kí a máa ẹni tá a bá fẹ́ gba ìmọ̀ lọ́dọ̀ rẹ̀ báwo ni àkídà rẹ̀ ṣe rí báwo ni manhaj ẹ̀ ṣe rí. torí pé inna hadha al-ilma dinun falyanzur ahadukum amman ta'khuduna falyanzur ahadukum amman ya'khudhu sẹ́rí ìmọ̀ yìí a fẹ́ gba ìmọ̀ ẹ̀sìn ni o torí pé òun ni ó jẹ́ ká máa ń tọ́lọ́ ọba fẹ́ ń tọ́lọ́ ọba òfẹ́ ni ó jẹ́ ká máa kí ọlọ́run ọba fẹ́ kí ọlọ́run ọba òfẹ́. àfáwà Sufyanu Sauri àtàfáà Ibn Sirin ló sọ̀rọ̀ yìí wọ́n ní falyanzur ahadukum kẹ́ni kọ̀ọ̀kan ya farabalẹ̀ dára kó wòye dáadáa amman ya'khudhu dinahu kó wo ta lọ́fẹ́ gba ẹ̀sìn lọ́dọ̀ rẹ̀ so a gbọ́dọ̀ gba ẹ̀sìn lọ́dọ̀ ẹni tí manhaj ọ̀ correct manhaj ọ̀ dá so tá a bá ń sọ ilé báyìí nípa àwọn èèyàn kan ṣẹ́gun kata abádé yọ̀rọ̀ ọjà náà nìyẹn because tá a bá ṣàlàyé ẹni tí tá a bá ṣàlàyé aburú ẹni tí sẹ́mi pé tá a bá dákẹ́ àwọn yóò rò pé onísúnnà ni wọ́n lọ́ máa gba àkídà kọ̀wárì lọ́dọ̀ ẹ̀ àwọn yóò rò pé súnnà làwọn gbà wọ́n padà lọ bára wọn lọ́dọ̀ gbèdà kìyàmà nínú náà ni kọ́lọ̀ bá kó sànù àkóso àkóso rẹ̀ láti gbọ́dọ̀ ṣàlàyé fáwọn èèyàn àgbọ̀dọ̀ dákẹ́ tẹ́wárí mú kí mẹ́ǹkì yìí èèyàn kan ní tó jẹ́ sí pé ó lẹ́nu gan ó ní lisan ó ní ó máa ń fọn sórí íńtánẹ́ẹ̀tì nǹkan ó máa ń ṣe irú àwọn dáwà yẹn ó jẹ́ni tó ní ọgbà dáadáa ó lè jẹ́ni tó ní àwòrán súnà lára bẹ̀tì bàtí mo bẹ̀rẹ̀ sí máa gbọ́ nípa múkìmẹ́ǹtì yìí mo gbórí sí àwọn criticism pé ẹni yìí manhaj ọ̀dà báyìí báyìí báyìí ní í ṣe èmi náà wá take time láti ṣèwádìí níwọ̀n bá nípa ẹni yẹn ẹnìkan ọlọ́wọ́ anìkẹ́ ẹnìkan ṣèrànlọ́wọ́ kan fún mi ẹnìkan wá sẹ́ndì fídíò kílípù ọ̀rọ̀ kan tó sọ so ibẹ̀ mo ti wá discover pé ah, ẹni yìí ẹni yìí tí manhaj yóò dúró dédé ń tòótọ́ ni so ibà ní so ó sọ àwọn ọ̀rọ̀ tó burú ń bẹ dáadáa kódà mo ní lórí fóònù mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ bẹ̀ tìgbà tí mo padà tí fóònù mi ní problem mi padà format ẹ̀ ó ti padà lọ so ibà ní so ó sọ àwọn ọ̀rọ̀ ẹlẹ́gbẹ́ ọ̀rọ̀ àwọn ikhwan níbẹ̀ dáadáa so ibà ní sìn táà ti rí pé manhaj yóò dúró dédé so nítorí ẹ̀ láti máa gba ẹ̀sìn lọ́dọ̀ rẹ̀ tí ó bá ní sí òun náà gbogbo àwọn allegations táwọn èèyàn mú wá tí wọ́n lẹ́gùn ìjíǹsẹ̀ àwọn ẹ̀sùn tó ti kàn ó ṣàlàyé ẹ̀ ń bẹ̀ so the same ẹ̀sùn tó ti kàn òun náà ìní ó tún wá ń fọ́ọ̀lù sí the same thing náà ń bẹ̀ so nítorí ẹ̀ so ká má wo lẹ́nu rẹ̀ ti dùn tó àbí nǹkan kan tí ó bá ní sí so ká mú ẹ̀sìn wa lọ́dọ̀ ẹni tí wọ́n hàjẹ́ lálàáfíà so ká sọ́ra fún tìmẹ́ǹk síbáni sì manhaju àwọn ẹlẹgbẹ́ òun náà ni ó ń lò gẹ́gẹ́ bí nǹkan tí yóò hàn sí mi síbáni tabarẹ́ ló mí tó bá yẹ pé nǹkan mi bá hàn sí olè fi ṣe wá láǹfààní àmọ́ nǹkan tó hàn sí mi nípa ẹni ilé mi sọ yẹn so haza wallahu a'lam. subhanaka allah abi. ìsàkùnlá wọn ní àwọn tẹ́tẹ́ ti inú àwẹ̀ àwọn tó bá ní òkúta sí pé kẹrí àwọn ọpẹ́tọ̀ subhanaka allah.